والصلاة والسلام على رسول الله عليكم السلام ورحمة الله وبركاته نعم mẹ́ta. kejì gan la ni الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى والسكران إن قتل قتل ولن تسيك أنهرر أن تسيك إن كتب وقلورك tọpọlọ òsì pẹ̀lú rẹ̀ mọ́ látàrí ntọ́jẹ àbí ntọ́mu bọ́yọ̀ ńlọ màmá síbẹ̀ fúnra ara rẹ̀ ni pèsè jẹ nkankan àbọ̀ mu nkankan ló jẹ́ kí làákà rẹ̀ kọ́ sálọ ni ẹni tó ṣe tó bá fi lè pààyàn á pa ò wọn mà nílà ká ìgbà náà ló jẹ́ kó wọ́n pààyàn kì í ṣe excuse nítorí pé ntọ́mọ máa jẹ ló yí ọmọ báwo wá là ṣe ní jẹ́ kí ntọ́mọ máa jẹ tó yí o kọ́ mọ́ ọmọ kúrò lókè pẹ̀ torí rẹ̀ sọ́ra rẹ̀ o àwa wí kọ́tù ni mo mú yóò gbaná ló ń gbà pé igbó ló ṣètò ń báwọn is excuse tọba pààyàn á pa ìbẹ́yìn sì ti máa ń kó wọ́pọ̀ nínú tó máa ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé gbogbo ilé ọtí wọ́n ní rẹ́kọ́ọ̀dù rẹ̀ ẹni tó mutí tó gún yàn ń gò pa ẹni tó mutí rí lọ́dọ̀ àwọn tó fọyàn ń gò lórí ẹni tó sì mutí rí tọ́ lọ́ọ́ yọ àdáyọ̀bẹ tí ń lè yọ ọlọ́tí gan ká gbogbo eléyìí ẹsẹ̀ nǹkan kankan tí ojú òrìrì lé ọtí nítorí manzala aqluhu lam yastaghrabu fi'lu ẹni tí làákàyè bá ti sá mọ́ lọ́wọ́ tí ò ní làákàyè kí ni tó fẹ́ ṣe tó fẹ́ jọyàn lójú nítorí pé làákàyè òun náà ni almani ló máa ń kọ̀ fún yàn láti ṣe ti ọ̀dà immediately tí wọ́n ti sọ pé làákàyè ò sí lórí èèyàn gbogbo tí ọ̀dà yóò di tọ́ da lọ́dọ̀ rẹ̀ torí rẹ̀ tí wọ́n bá mu tí yóò tọ́ pa yẹn wọ́n pa o igbó lọ gbà pé tọ́ pa yẹn wọ́n pa o sẹ́wọ̀n kí ni zero àwọn tí wọ́n máa kọ́kọ́ lọ pa yẹn yóò sọ pé torí igbó táwọn ti gbà pé ńjọ́ náà ni òwúgbóró táwọn mu ni it is not an excuse tẹ́lẹ̀ ìjẹba o wa in qatala majnunun rajulan faddiyatu ala aqilatihi yàtọ̀ sí wèrè wèrè tó dẹ́ pé òun tẹ́lẹ̀ náà pátá porongodo kò ní làákàyè èyí sì kankan ló jẹ èyí sì kankan ló mu ló mu mẹ́ni làákàyè tó bá yẹ pé wèrè lọ́ba ṣe kú pààyàn á ní pàṣán o torí kò wọ́n kúkú ní làákàyè rárá yàtọ̀ sẹ́ni tó yẹ pé mukumu ìjẹkújẹ ló ń jẹ tó fi di pé kò ní làákà ìfásìkò kan sẹ́yìn kí làákà ó tún padà sórí wèrè rẹ̀ yàtọ̀ sẹ́ni tó kú jẹ́ wèrè paraku á sí èrè yẹn tó ń bá pààyàn wọn ò ní pa san o ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí àtàwọn èèyàn rẹ̀ àwọn ni wọ́n san owó ẹ̀mí tí wèrè bá gbà gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé ó ń lu kan ní nàìjíríà yìí láìpẹ́ yìí ikú obìnrin kan fẹ́ sọdá títì ń rọbí bóyá sì ń retí mọ́tò ní pé ń rọbí ọmọ mu sọ wá ń wá mọ́tò tí ó gbé òun mo rò pé bí sẹ́ wá ń para pòrò pé ara ń ro òun ara ń ní òun kọ̀ọ̀rọ̀ ń wèrè kan sì ń bẹ́ ń tò sí á ní bóun ṣe rí tí ń ṣe òun wèrè wá wò pé kí ni ń ṣe léyìí àbọ̀ ní ń bú ni àbí ń bọ̀ ń wí ni àbí ń ṣe ń ṣe wèrè sá lọ́ọ́ ra mu sáà ń sá arábìnrin ládàáni ẹ wò rora ọmọ múni ẹ wò jàǹbá ànsani ládàá ẹnìkan wá ní òun á rí tí wèrè ń sáńsá yẹn ládàá òun fẹ́ lọ́ọ́ gba àdá lọ́dọ̀ wèrè wèrè ṣe bò náà ládàá nù wọ́n sá pààyàn méjèèjì bẹ́ẹ̀ irú wèrè yẹn pípa san kò ní ìtumà nítorí pé kò ní làákàyè rárá ṣùgbọ́n àní sọ pé ó wá pa wọ́n pa wọ́n gbé nìyẹn rárá o àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀sán wẹ̀mí ṣùgbọ́n èyí náà ti mà wípé owó ẹ̀mí kò lè dípò kò lè dípò ẹ̀mí o ṣùgbọ́n lọ́wọ́ bá kàn sí lófin ni kò lè dípò ẹ̀mí torí èlò ni wọ́n fẹ́ẹ́ san gan-an rí tó fẹ́ẹ́ tú ẹ̀mí èèyàn tí wọ́n pa agbọ́pẹ́ ẹ̀ sanwó ọmọ tiwa tẹ wá pankọ́ńbó lọ́wọ́ akọ́kọ́ ẹ sanwó èèyàn wa tẹ́ ẹ pa làwa ti fẹ́ rìnnà kó má ọjọba má ṣe má àbí níwájú ọ o má máa má àbọ̀ ọ̀mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ni à níwájú àbí wọ́n gan lọ ọ̀mẹ́ni tó ń bá sọ̀rọ̀ torí pé wèrè ọmọ nọ́mbà tó wà lórí rẹ̀ tí òun ò lè sọ̀kalẹ̀ ẹni nọ́mbà yọ wọn alẹ ẹsẹ pé wèrè ń rí ntẹyìn ò rí ó sì ń gbọ́ wìrìn wìrìn tẹyìn ọgbọ ó lè sọ pé wọ́n sọ fóun ní ìsìnkú kó wọn lè yín mú kó wọn pa yín torí ẹtẹ máa wòran wèrè so òwe yorùbá wọn yẹ kó wọn tún sọ pé wèrè dùn wò ká máa dúró wo wèrè o gẹ́gẹ́ tá a níjà pẹ̀lú wọn lọ́mọ kò yẹ ká máa dúró wèrè nítorí pé tí n ti ń ṣe bá ṣe ó lè sọ pé láàrin ẹ̀ tẹ̀ ń wo òun kíní kan sọ pé kò sá pọ̀ náà ni tọ́ba wa sá lọ́wọ́ eegun burúkú tí ó yọ sí lápá èèyàn mélòó ló lè dá dúró wàá pa jùlọ tẹ́ ẹ̀ bá rí pákó tẹ́ ẹ lè nàmọ́ lápá tí n tó mú lọ́ọ́ fi bọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o wèrè bá pa àwọn nípa o wọ́n kàn ní káwọn mọ̀lẹ́bí àwọn èèyàn rẹ̀ kó san owó ìtanràn ni owó ẹ̀mí. wàhámdó sọ́bìyí kẹlẹ́kọ́tà tọ́mọdé kékeré tó bá máa má pa àyàn ọ̀bẹ́ rí nǹkan mbẹ́ o ọmọ ni kò tí ì bàlágà ó sì sọ pé màá pa yín dáàdì sọ̀rọ̀ kọ́ yẹ kí wọn náà sọ̀ra by the time tọ́mọ bá sọ pé màá pa yín dáàdì má pè ń ṣeré o torí káyé tá a wà ní ìsìn kò sẹ́ni tó ṣe fojú di pé èmi ní kúkú padà pa ayé jọkàn dáàdì ẹ̀ kó lè dògùn èkúté sínú bọ́ǹbìtà ìyá ti da bọ́ǹbìtà sínú kọ́ọ̀pù fún bàbá ọmọ ọmọ wa dògùn èkúté sí ìyá bùtí sí wọn ọmọ kí wọn ti da nǹkan míì sí so ọmọ ọmọ pa bàbá nù mi máa mà tó máa mà pààrùn àṣìṣe lákàṣì o wọn ẹ wọn ẹ pọ ọmọ kínkínní nítorí kọba àmọ́ àmọ́ pààyàn bí kọ́mọdé ọlọ́gbé máa ní ìsìnkọ́ máa lé àgbàlagbà ká sáà o <laughs> sáà èmi sí ọ tí wọ́n bá rọ̀ ń kò à ikú ohun tó wọn ò ṣe fún ọ yóò fìbọn fọ́ orí ẹ̀ dànù ni kìí sì kú lásán kó túlẹ̀ tó bá wọn fìbọn fọ́ àgbàlagbà lórí lábẹ́ òfin ọlọ́run sáàsọ pé ọmọ ọmọ pa ni àsọpọ̀ àṣìṣe ni tó bá sì pé láṣìṣe ńkọ́ wọ́n san díyà àwọn mọ̀lẹ́bí ọmọdé kékeré ń àwọn ni wọ́n san díyà torí ẹ má wọ ọmọ yín ràn ọ́ because yóò jẹ́ sanwó ọjà tẹ́ rà ẹ̀rí tí àjọba fọ mọ́lẹ̀ tó máa ń ṣe rádíkà tó bá lọ sábà fún bàbá aládàá pa tó bá di pé wọ́n sọ èpo ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ fún bàbá fún bàbá kọ́ bàbá àwọn fẹ́ kó ṣubú lónìí tó bàbá sì tẹ èpo ọ̀gẹ̀dẹ̀ mẹ́lẹ̀ àtàrí tí ó mú lọlẹ̀ báyìí bàbá kú ni ẹ̀yin tẹ ẹ̀ máa mọ̀ fọ̀gẹ̀dẹ̀ lẹ̀ ẹ̀ máa mọ̀ fẹ́ jẹ́ kí bàbá ó ṣubú ni ó tilẹ̀ jẹ́ pé ẹ lè má máa mọ̀ pé ẹ pa ẹ̀ sàdíyà ẹ̀yin fámìlì nù torí rẹ̀ ká sọ́ra ká máa wóru fíìmù wo làwọn ọmọ wọn mọ̀ wò ẹ̀rí jáǹjẹ́ ǹjẹ́ káwọn ọmọ wo fíìmù ntí ọmọ ọba wò ẹ̀yin láti kọ́kọ́ wò ná ẹ wò bó ṣe dáa àti bí ó ṣe dáa tó yín kàn sí kọ́ ọmọ ọkà yín mórí nǹkan kan náà bá a jókòó kọ́ ọmọ dídé kó mẹ́ẹ̀ kí ló ń wò mo rò pé yé ètò ẹ̀ máa tanra ẹ̀ jẹ́ pé ayé alákọ̀wé kan lẹ́ ń ṣe tí ó ti yín jẹ́ nínú àtòdé jẹ́yìn bá ti wò tẹ́ ti screen tẹ́rí pé kò burú táwọn cartoon wọ́n kúnlẹ̀ táwọn bèbí ọmọ léra wọn ká tí bèbí ọmọ bára wọn sọ̀rọ̀ tí bèbí ọmọ àbí òye wa tí wọ́n mọ kọ́ ọmọ léde gbogbo eléyìí kúnlẹ̀ jẹ́ kọ́ ọmọ ọmọ kọ́ àwọn fíìmù kan cowboy tọ́jú pé kásá máa yìnbọn yìí náà ni sẹ́yìn ibẹ̀ náà lọ́mọ náà ti máa wọ pé ṣì ṣì ah èwo lélẹ́yìn àwọn lè pa yín nìyí. <laughs> so ntẹ́ jẹ́kọ́ ọmọ ó wò lọ́mọ òfin máa hùwà lọ́mọ òtún máa ronú bíi kí n pààyàn bíi kí n pààyàn láti kékeré àkàràwọn kò mọ̀ lọ́n síbẹ̀ àwọn pé fíìmù àwọn Yorùbá yẹn làwọn ọmọ mi wò làwọn náà bá ní tó wù àwọn ẹnìkan àwọn fẹ́ dàbí àgbákò àgbákò kan tí máa sojú kóńgbà nù fíìmù pé bí rẹ̀ làwọn fẹ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti há ọ̀fọ̀ sórí látàrí fíìmù tí wọ́n ń wò ẹ̀yin náà sì rí bí wọ́n ṣe fi ń bàgbé sí ayé àwọn ọmọ èèyàn jẹ́ létí títì lọ́n gbogbo àwọn ìlú wọ̀nyí wọ́n tó bẹ́ẹ̀ ni bí gbàtà ń pín àkàrà gbóná lọ́fẹ̀ẹ́ bàbá ń bẹ́ ń bẹ́ ìyá ń bẹ́ ń bẹ́ sọ́mọ ni ò ní tẹ̀lé wọn kálukú náà mọ̀ wá wò pé latest ni latest kí ni orí ibú tuntun ẹ ṣọ́ àwọn ọmọ ẹ̀yin ẹ wo kí ni wọ́n ń wò ọ̀pọ̀lọpọ̀ wàláhì kọ̀sá dédé yọ̀ daràn bàbá rẹ̀ lọ́nàwó tó fi dọ̀ daràn rásítírìkà átírìkà nínú bí ọmọ ṣe jẹ́ kó ń lọ́pa bàbá lọ́pa yà ó tún pa àwọn ọmọ ìyá rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n bá jẹ́ pé ọmọdé náà lọ́wà láwa pa ni à ní pa kò jẹ́ yọ ara ìwọ ọmọdé tí Islam fọmọdé ni àwọn ọlọ́daràn ó sì dá wa lójú pọ́ máa máa dá ni islam ọ̀sọ́ pé ká pa kò túmọ̀ sí pé kọ́ wa tájẹ́tì pé so in as much tó ti jẹ́ pé wọn ò ní sọ pé wọ́n pọ̀ kọ́mọ apààyàn pé gbogbo ẹni tó ń fẹ́ pa láyé o òun ti pa wọn láti kéke má pààyàn má pààyàn rárá kọ́dọ̀ gbọ́dọ̀ fi sọ̀rọ̀ because téèyàn bá ti lè ṣèṣì sọ jáde pọ́ pààyàn tó bá kú wọ́n lọ wọ́n lọ pa o nítorí ẹ ẹni tí wọ́n sọ kẹ́ ẹ tí wọ́n gbà lájọ fún ọ̀rọ̀kọ̀rọ̀ ni o ní tí wọ́n bá jọ gbà lẹ́jọ fún ọmọ tó lè ṣẹlẹ̀ tí wọ́n sì lè má lọ́wọ́ ń bẹ̀ ìgbà tó ti sọ pé ní tí wọ́n bá jọ gbà lẹ́jọ fún sẹ́mi kí wàhálà dé nù àwọn sì ti ran rẹ̀ mọ́ tó torí délé ká máa sọ ẹnu wa inú ẹ̀yà tí èso ẹnu rẹ̀ yóò bá jọ kàn ọmọ lérí léka ni wọ́n kàn jà lórí pé adìẹ rẹ̀ ó yí ẹyin káàbì kan àwọn ọmọ sì mẹ́yìn wọ́n fi sọ̀kò wọ́n lè fẹ́ torí rẹ̀ run gbogbo agboolé wọn wọ́n mọ para wọn àwọn ọmọ kíkájà ká búra wa kọ́ tán yorùbá ọmọ eléyìí wọ́n tún á ṣẹ̀ṣẹ̀ máa sẹ́ndì àwọn measles lóru wọ́n máa fi ránṣẹ́ kékeré ká pa àpè kú kó tójú oorun bọ́ sí ojú kú irú rẹ̀ là á máa bá ká ìdínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lé ní dahoro àǹjẹ́ ọ̀ma kábúrẹ́ ẹni kọ́ tán kó sì dárọ̀ ọ̀la kádìmá rẹ̀ ẹni ká tún pa dákun ọ̀rọ̀ anájà sankobo kásankobo ó ti parí o bẹ́ẹ̀ làwọn ń là ka ìmọ̀ láyé lónìí o ṣe ń tó dùn mí èmi náà ṣe ń tó dùn ọ́ tó a sì búra wa tó ti pa àwọn tí ò ní làákà ìní ọmọ búra wọn abára ajá abára wa wí tọ́ba sì di lọ́la kódà àwọn èèyàn pé ah, ah àbáwọn kí wọ́n ń bára wọn wí lánàá ni àwọn náà ni ta gbọ́dọ̀ gbàgbé ta náà torí ká lè kọ́ntínú tí o bá a ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn ọmọ alépa ara wọn láì dáa náà làwọn babaláwo ṣe tán láwùjọ mọ́ torí di eléyìí tọ́mọ bá fi lè pààyàn ẹ̀yin lẹ́sàn-án díyà lópin ìgbà tó bá ṣe wípé kápọ̀ ọmọ ṣèyàn léṣe ọmọ ṣèyàn léṣe nìsín. ìgbà tó ṣèyàn léṣe ó gé ọmọ kẹyìn mẹ́ta dànù sẹ́yìn kí ọmọ ká mẹ́ta ràkúnmí mélòó ràkúnmí ọgbọ̀n ọmọ ká mẹ́ta ọmọ ká kan ràkúnmí mẹ́wàá tí ó fi jẹ́ kí tó bá gé ọmọ ká mẹ́wẹ̀wá ràkúnmí mélòó nù ràkúnmí ọgọ́rùn díyà ó gé ọmọ ká mẹ́ta ọmọ àmàgé á kà kún àṣìṣe ṣùgbọ́n àwọn ìdílé rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ àwọn ní ọ̀sán díyà lópin ìgbà tí díyà ọ̀ràn tó dá tó bá ti tó one over three one over three hundred kí ló jẹ́ na hundred divided by three thirty three ok ó gbé ọmọ ká mẹ́rin ràkúnmí mélòó nù ràkúnmí ogójì ọmọ ká mẹ́rin ló gé tó bá ti tó one over three owó ẹ̀mí jù bẹ́ẹ̀ lọ àwọn fámìlì ní ọba gbé èyí tó túmọ̀ sí pé tí ò bá ti tó ìdákanu mẹ́ta ta ni ó gbé ọmọ náà lọ jẹ gbèsè rẹ̀ kò tí ì lówó rẹ̀ nísìn ah ẹni tí ó yọ sẹ̀ yóò ṣe sùúrù dìgbà tó bá tó lówó kò tí ì lówó rẹ̀ nísìn àyìn jẹ́ jẹ́ bàbá rẹ̀ tẹ́ jẹ́ fámìlì rẹ̀ ẹ lè bá san kọ́ máa san gbèsè fẹ́yìn díẹ̀díẹ̀ tó kùn ìgbà tí ò bá ti tó one over three. obìnrin lọ́pọ̀kùnrin kọ́lọ́ sànù sẹ́mi kó nítumọ̀ àbí onítumọ̀ wa katabna alayhim fiha anna nafsa bin nafs nínú tọ́lọ́wọ́ bá ṣe lófin òun náà ní pé ẹ̀mí kan tó bá pa ẹ̀mí kan wọ́n pa ẹ̀mí náà ni o ẹ̀mí kan tó bá pa ẹ̀mí kan wọ́n pa ẹ̀mí náà ni ẹ̀yin sì ti mọ̀ yín pé kápọ́kùnrin ni wọ́n pa lọ́nà àṣìṣe tí wọ́n fẹ́ sanwó ẹ̀mí rẹ̀ èlò lẹ sọ pé wọ́n san ràkúnmí ọgọ́rùn ìyẹn tọkùnrin náà bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin mùsùlùmá ni wọ́n bá pa lọ́nà àṣìṣe owó ẹ̀mí rẹ̀ jẹ́ lò ràkúnmí àádọ́ta ṣé nígbà tí owó ẹ̀mí wọn tọ́ka jù kan lọ ṣé tó bá kan pé pípa náà ni ṣé obìnrin kan náà láti pa nítorí pọ́pọ́ ọkùnrin kan nígbà tó ti pé owó ẹ̀mí obìnrin ò tó ti ọkùnrin àbá pé tó bá pé obìnrin méjì ló bá pa ni ìgbà náà làbá tó ṣe kí ni làbá tó pa wọn àmọ́ ìdajì ọkùnrin ló rárá o obìnrin tó bá pa ọkùnrin wọn pa ni. àwa ni wọ́n tún san ìdajì díyà pẹ̀lú ẹ̀ kò sí ìdajì díyà kankan mọ́ ṣùgbọ́n gbẹ̀mí rẹ̀ ni wọ́n sì gbẹ̀mí tiẹ̀ náà. tó bá jẹ́ kọ́kùnrin ńlọ́wọ́ akóbìnrin wọn ò ní sọ pé ìdajì ọkùnrin lóbìnrin kò sì sí ìdajì pípààyàn àbí òye wa a sì ní sọ pé àpá ọkùnrin yun àwọn èèyàn obìnrin wọn wà tún san ìdajì díyà fún fámìlì ọkùnrin rárá o. mo rò pé yé wa wàkẹtẹbẹnà aláìhìn fìhà ẹnànàfsàbẹnàfs ẹmí tó bá pààyàn wọn pa ni bọ̀t kìí ṣe gbogbo ẹ̀mí o kọ́ kọ́kọ́ máa dì í mú bẹ́yẹn àwọn ẹ̀mí kan àti ọkọ̀ tó bá pẹ̀ mímí ànípa bọ̀t àníṣọpọ̀ kárí o ọkàn àbùkù tiẹ̀ tí ọkàn bọ̀t bí obìnrin sọkùnrin kọ́ under condition kárí takáfò àwọn méjèèjì tún wọ́dọ̀ dọ́gba fi díínì wàlhúrìyà ọ̀rọ̀ jẹ́ pé mùsùlùmí lọkùnrin yẹn mùsùlùmí lobìnrin tó pa ọmọlúwàbí lọkùnrin yẹn ọmọlúwàbí lobìnrin tó pa sẹfẹ ọmọlúwàbí yẹn kó ní freedom kìí ṣe slave kìí ṣẹrú ó túmọ̀ sí pé. tó bá jẹ́ pé káfìrí lọkùnrin tí wọ́n pa káfírọ̀tù lóbìnrin tó pa takáfù wà ẹgbẹ́ ṣe déédéé ìgbà tó kẹlẹ̀ bí wàhálà ń pé ẹnìkan lè sọ pé àà àà kó wọn ṣe ṣe déédéé káfìrí irú ìtọ́kùnrin ń ṣe oríṣi kan ni káfìrí tí obìnrin ń ṣe oríṣi ni bí pa kọjá Nasrani pa kọjá yahudiya ṣé a sọ pé alukufuru millatun wahida ṣé gbogbo ṣe kèfèrí ọ̀nà kan náà ni a bá sọ pé alukufuru millatun shatta pé ìṣe kèfèrí ẹ̀sìn oríṣiríṣi ní gbogbo ọ̀jọ̀ra wọn pàtẹ́lẹ̀ ti Nasrani tẹ́lẹ̀ Yahudi kìí sọ̀nà ọ̀kan náà ọ̀nà mọ́tò yàtọ̀ sí ti reluwé. tí ẹni tó pààyàn tó bá jẹrú tẹni tó pa náà bá jẹrú jẹyè wọn ṣe déédéé àbí wọn ṣe déédéé wọn ṣe déédéé. pàtùkọ́ má jẹ́ pé fi ahadihima sha'ibatul hurriya àgbọ̀dọ̀ rámì pé eléyìí ti fẹ́ dọmọlúàbí eléyìí sì jẹ́ ẹrú hundred percent. ìbẹ́yìn máa ètò ìlú bẹ́ẹ̀ dọ́mọlúàbí bí ètò ìsọ̀kú tí mo bá ti kú odòmìnira bí ètò ti kọ̀wé kó wọ́n san yìí báyìí tó bá ti san tán òǹdòmìnira bí ẹni tí wọ́n ti fírì ìdajì rẹ̀ tó ẹgbẹ́ ìdajì lọ́sẹ̀kù gbogbo àwọn eléyẹn bẹ́ẹ̀ náà ni umul walad ètò ti bímọ fọ́gà rẹ̀ ikú ọ̀gá ni retí kó náà di òmìnira lẹ́yìn ìjọba yẹn torí ẹ̀wọ́ obìnrin tó bá pa ọkùnrin wọn pọ̀ ọ́ ojú yọ ojú yọ ọlọ́mọdé ọlọ́mọsí wa lápá yẹn wọn ní sọ pé torí pọ́kọ rẹ lọ pa ọ́ a sì ní sọ pé torí pé ìyàwó rẹ ni wọ́ ọ́ káwá fi ọ́ lẹ̀ ọ́ wọn kẹ́lẹ́ máa ṣe ọrùn tiẹ̀ náà ní kálukú ọmọ sí i bẹ́ẹ̀ náà lọkùnrin tó pa ìyàwó rẹ̀ ní sọ pé ẹbí ìyàwó rẹ̀ lọ́pàá kọfẹ rí má ni kọfẹ rí kíni má tí wọn lọ alẹ mi rẹ wọn pa àwọn náà ní kálukú sinmi. ويقتص لبعضهم من بعض في الجراح bẹ́ẹ̀ tí apá kan ni wọ́n bá ṣe èkejì léṣe àtúgbẹ̀sán fún wọn. ẹ̀yin sọ pé ṣebí dí obìnrin níbi ìṣeré ẹni léṣe àti gírí ẹni ní oríkèé ó ṣe déédéé tọkùnrin títí tó fi dé tholos tó bá ti dé tholos ńkọ́ yóò tún padà sẹ́yìn eléyìí ẹsẹ skills bìmọ̀nà tọkùnrin bá gbé obìnrin ní àbí tóbìnrin bá gbé ọkùnrin ní ọmọ kan márààrún dànù àní gé mẹ́wàá tóbìnrin o mélòó lági lọ́dọ̀ obìnrin náà márùn. tọkùnrin ló bá sì gé ọmọ kan márààrún ọwọ́ obìnrin dànù kése méjì àbọ̀ tiẹ̀ lági o ọmọ kan márùn tiẹ̀ náà lági kó sùn o. wala yuqtalu hirran bi'abdin ọmọlúwàbí ẹni tó ní freedom tí èsì ẹrú ọlọ́pàá ẹrú àní pa ọmọlúwàbí nítorí ẹrú yẹn o torí kò sí àtẹkẹ́fọ́ wọn ò dọ́gba ẹ̀ríkẹ́ náà alukur'ani ọlọ́run bá sọ pé wàlàcàbẹ̀dù anna nafsa bi nafsa wàlàcàbẹ̀dù bi làcàbẹ̀dù ẹrú tó bá pààyàn tẹ́ni tó pa náà jẹ́rú apà wọn apà ẹni tó pa wọn ẹ̀yin sì ti mọ̀ pé ẹrú kan lè wọ́n ju ẹrú kan lọ tó rówó làwọn kò bá jẹ́ni tó pààyàn lọ wọ́n jù kó wá jẹ́ni pé ẹni tó kò tó wá over ten iye tí wọ́n lè ra ọ ẹni tó pààyàn apà kò bá sì jẹ́ pé ẹni tó pa lọ́wọ́n jù ẹni tó sì pa pọ́ǹtọ́ lòun òun náà lápá ní pé kí wọ́n lọ pẹ́rú mẹ́wàá wá fèèyàn kan eléyìí jẹba tọ tó bá wá jẹ́ pé ẹrú òun lọ́pọ̀ ọmọlúwàbí ńkọ́ á pẹ̀rú yẹn tí ọmọlúwàbí bá pẹ̀rú àní pọ̀ ọmọlúwàbí torí kò sí ìṣèdọ́gba láàrin àwọn méjèèjì ẹni tọ́jú ọmọlúwàbí ó wọ́n wúwo ju ẹrú lọ àmọ́ tó bá ti kẹ́rú lọ́pọ̀ ọmọlúwàbí ńkọ́ á pa ẹ̀rú yẹn ok àsìkò tí ọmọlúwàbí tẹ́rú pa alápa ẹ̀rú yùn ẹ̀rú yùn kú mọ́ iye tí wọ́n lè ta òun ó lè wọ́n níye ju owó ẹ̀mí ọmọlúwàbí lọ àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ pé ẹ̀rú yẹn ẹ̀rú tó wọ́n lówó ni ọmọ àwẹ kọ ó ní làákàyè ó ṣe kínní wọn sá sírò gbogbo ẹ ó gírí wo ó jáyẹǹtì ó ṣe wọn sá nígbà wọn bá fẹ́ ta òun ọgọ́rùn mẹ́ta ara fún mi nù sẹ́wọ̀n kí ní títà ọ̀wọ́n ju owó ẹ̀mí ọmọlúwàbí lọ ṣùgbọ́n owó ẹ̀mí ó wúwo ju iye tí wọ́n lè tààyàn lọ tààyàn báwo wọ́n yẹ ta ọmọlúwàbí sá. So? tontori ẹ ọgọ́rùn rakumi tọ́lọ̀ ní kó wọ́n san yẹn kò dípò ẹ̀mí rẹ̀ tọ́lọ̀ nǹkan ní kó wọ́n san náà tontori àní wò pẹ́rú tó pa wọ́n ju iye tí wọ́n lè san díyà lọ á pa kálukú sunmi tí ọmọ wa jẹ́ pé ọmọlúwàbí lọ pa ẹrú wọ́n wà ní kí ọmọlúwàbí ọmọ lọ́ọ́lé wọn wọ́tọ̀ ọgbọ́n tó ṣe pẹ́rú lọ pa rárá o ọ̀sán kéyìí mẹ́tẹ̀lá iye tí wọ́n lè ta irú yìí iye tí wọ́n lè ra ọ̀sán eléyìí kẹsẹ̀ díyà ni wọ́n máa ń san fẹ́ rú o iye tí wọ́n lè ta ni wọ́n san. wala yuqtalu muslimun bi kafir tí mùsùlùmí bá pa kèfèrí èyí yòówó lè jẹ nínú àwọn oríṣi kèfèrí wọn gbọ́dọ̀ pa mùsùlùmí torí ẹ̀ o. torí pé almuslimuna tatakatha'u dima'uhum àwọn mùsùlùmí lẹ́jẹ̀ wọn dọ́gba bí mùsùlùmí bá pa mùsùlùmí ni wọ́n pa mùsùlùmí wa yas'a bi dhimmatihim adnahum ẹni tó sì kéré jù nínú wa tó bá lóun fún àwọn kèfèrí ní ìbàlẹ̀ ọkàn pa nípa ọmọ ọparí náà nù gbogbo mùsùlùmí ò ta sí wọn. sọ ṣùgbọ́n laysal kafiru kufan lil mùsùlùmí káfíìrì ò ṣe déédéé pẹ̀lú mùsùlùmí o torí ẹ tí mùsùlùmí bá pa kèfèrí wọn ní títorí rẹ̀ pa mùsùlùmí o but eléyìí ò túmọ̀ sí kíkọ́ àmọ́ gbàdá kọ́ máa lé kèfèrí ká o pé àti àádúpẹ́ àti gbọ́ pé wọn ò ní títorí tìyín pa wá ọ jẹ ìyà torí pé o lè dá wàhálà lẹ̀ kó o sì tó dá wàhálà lẹ̀ wọ́n ti fìyà jẹ wọ́n àmọ́ pé ní pípa tó bá pa kèfèrí wọn ní pa torí kèfèrí èsè déédéé mùsùlùmí ṣùgbọ́n o anabi sallallahu alayhi wa sallam ó ní man qatala musta'minan àbí man qatala musta'manan lam yarih rihal jannah ẹnikẹ́ni tó bá pa kèfèrí tá a ti fún ní guarantee security bí ìgbà tí wọ́n máa ń fún yàn visa láyè sìn tó bá fẹ́ wọ kọ́ńtìrì kan àwọn gbà kọ́ wọ kọ́ńtìrì àwọn àwọn onífà burú sí ọ wọ́n kàn wá ti dẹ́dẹ́rú wọn lẹ̀ wọ́n á fìbọn lè ká wọ́n á lọ pa bí àwọn tẹ́rọ́rìstì fẹ́ẹ́ ṣe láyè sìn anábì ló ní gbóòórùn àlìjànnà so mo rò pé yé wa however tọ́wọ́ bá bọ̀ tọ́wọ́ bá bọ̀ sáfì ọlẹ́kọ̀ máa lọ torí pé kèfèrí lọ pa wọ́n èsì ti torí kèfèrí pa mùsùlùmí wọ́n pọ̀ fáin fáin ṣùgbọ́n pípa tí wọ́n pọ̀ ọ́ nìsín kése torí pé wọ́n fẹ́ gbẹ̀san fún kèfèrí wọ́n pọ̀ ọ́ nítorí kọ́ ọmọ bá dalẹ̀ ayélu ni kọ́ ọmọ bá dàlúrú báwo ló lórí orílẹ̀-èdè ó sì sọ pé òun fẹ́ nìkan ní security assurance tí ìwọ̀ kan tó sì wà lábẹ́ ìjọba rẹ̀ tí wọ́n wà lọ violate ẹ̀ àbí òye wa. torí àwọn sì pa ọ wọ́n pa ọ lábẹ́ òfin alḥiraba tọ́lọ́n sọ pé innama jazaa'u alladhina yuharibuna allaha wa rasulahu wa yas'awna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم àwọn tó ń gbógun ti ọlọ́run tó ń gbógun ti anabi muhammed sallallahu alayhi wa sallam tó ń ṣe ń gbìyànjú láti ya òbílẹ̀ jẹ́ ẹsẹ̀ wọn náà ni pé kẹ́ ẹ pa wọn ní pípa gidi àbí kẹ́ ẹ kàn wọn lágbélébù láàyè kí wọ́n kú bẹ́ẹ̀ àbí kẹ́ ẹ ti kọ́kọ́ pa wọn náà kẹ́ ẹ tó kàn wọn lágbélébù kí wọ́n ṣẹ̀sìn bẹ́ẹ̀ àbí kẹ́ ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ àbí kẹ́ ẹ palẹ̀ wọn mọ́ kó lókè pẹ̀ káàtì ẹ̀ má gbòòrò wọn mọ́ eléyìí jẹ́ ìdójútì ní fún wọn láyé ń bì wọ́n tún á jìyà tó tóbi tó bá di lọ́la òkèèyà tó eléyìí lábẹ́ rẹ̀ ni wọ́n ti pọ́ kìí ṣe pé lábẹ́ pé torí pọ́ pa kèfèrí ọ̀tún lábẹ́ pé wọ́n fẹ́ da omi tó tòrò àlàáfíà lù wọ́n fẹ́ da tàwọn ti sí lójú ìdí tí wọ́n fi mú ọkú ònù lókè pẹ̀. so wa yuqtalu bihil káfíìr àmọ́tò akíkáfíìrì lọ́pàá mùsùlùmí wọ́n pa ọ́ mo rò pé wa wọ́n pa sọ ma yìí pé ẹ ìgbà tó ti jẹ́ pé táwọn bá pa táwọn bá pa ẹ̀yin òfin yín sọ pé kẹ́ńkọ́ má pa ẹ̀yin ẹ ajẹ́pẹ́ táwọn náà bá pa wá ó yẹ kó fin wa ìwọ ọlọ́mọ bá wa ṣòfin wa aláìmẹ̀tì kan àlófin wa sọ pé wò ó tó wa tó bá fẹ́ dàbí wa wọn náà gba ẹ̀sìn wa tó sì jẹ́ yọ lẹ̀kùn ẹ̀sìn wọn ò tí ì tìdí sí o ọ wà ń sisi kódà kò sóru kò sọ̀sán gbogbo ẹ̀ lọ́wọ́ àṣìṣìlẹ̀ torí irú yín tí ọba fẹ́ túbá lóru àyè wà tó fi wọlé tọ́fẹ̀ túbá láfẹ̀mẹ́júmá àyè wà tó fi wọlé kò bá àjọsán gangan àyè wà tó kó sì jẹ́wọ́ rọ̀lẹ́ àyè wà tó fi wọlé àlìjáná ò sì ní kún òjò yọ̀ tábà pé ẹ ẹ máa padà sẹ́yìn ẹ máa padà sẹ́yìn tá ń pè yín tí lè ti kún àlìjáná ò ní kún ilé ìjàmbá tó pa mùsùlùmí pínrín wọn pa ọ ní kálukú sinmi wọ́n pọ̀ ìyẹn jẹ́ bó ṣe jẹ́ àmẹ́ wàá wo bí Islam ṣe dáa tó kò sọ pé ńgbà tí káfíìrì bá pa mùsùlùmí á wàá pa káfíìrì yẹn pakópa o rárá o ìsìnkú àti kọ́kọ́ gé ẹsẹ̀ rẹ̀ láti wọn á gé bi orúnkún rẹ̀ láti wọn á gé bi títí san àbí tí itan tó ti sọ mọ́ igun dí láti gé méjì mẹ́wọ̀ àwùjọ bìlà pípa kan náà ni bí wàá ti bẹ lọ́rùn kálukú sinmi bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tó fẹ́ pa ọbẹ̀ lọ́rùn. wala qisas bayna hurrin wa abdin fi jurhin ọmọlúwàbí ó ṣe ó ṣẹrú léṣe ó ṣẹrú léṣe abẹ́rú ló ṣe mùsùlùmí ló ṣe ọmọlúwàbí léṣe kò sí ìgbẹ̀san láàrin àwọn méjèèjì yẹn nípa àṣírẹ ẹni léṣe torí wọn ò dọ́gba kò sí ìgbẹ̀san wala bayna muslimin wa kafir mùsùlùmí ló ṣe kèfèrí léṣe kèfèrí ló ṣe mùsùlùmí léṣe kò sí ìgbẹ̀san kò sí ìgbẹ̀san. والسائق والسائق والقائد والراقب dhaminuna lima wati'ati dabba kí ó dọ́dọ̀ àwọn fúlàní lónìí àwọn fúlàní lọ́rọ̀ ìbáwò ní nàìjíríà ń bì ẹ sì rí i pé crisis ń ṣẹlẹ̀ nísì láàrin àwọn fúlàní tó ń daràn àtàwọn àgbẹ̀ tó ń dáko irú rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní estate báyìí láàrin àwọn tv àtàwọn fúlàní tó ń para wọn bí ẹni pèsè sí i irú rẹ̀ ń bẹ ní Nasarawa state láàrin àwọn fúlàní darandaran àtàwọn TV ara Benue state kuma irú rẹ̀ ń bẹ ní Taraba láàrin àwọn jukun àtàwọn TV irú rẹ̀ ó tún bẹ ní Zamfara state àwọn kọjọ fúlàní kọjọ kan tí màá Tinubu yà wá pa àwọn èèyàn nípakúpa olóńsẹlẹ̀ lójoojúmọ́ tẹ́ ń kanu òwe ròyìn ìtọ́jáde ní bíi àná monday àbí tẹ̀ta monday wọ́n lé ọgọ́rùn-ún méjì wọn pa ṣáájú rẹ̀ wọ́n ti kọ́kọ́ pààyàn bíi ọgbọ̀n bíi wọ́n tún pààyàn bíi ọgọ́rùn-ún kan ní gbogbo ẹ̀ bí ìgbà tí ò síjọba wọ́n kàn ń pa àwọn èèyàn lásán nípakúpa àwọn olórí ìjọba ń sin fò káyé àwọn màlúkà nílùú tí wọ́n bá da oró kò burú tán. So, irun rẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ní Kaduna state tá ń pa àwọn èèyàn pakúpa wọn làwọn Fúlàní náà ni àwọn Fúlàní náà bẹ́ẹ̀ náà ni ní Plateau state ẹ̀ sì mọ̀ pé eléyìí tí ẹ̀ ti di ó ti dára ti dára kọ́ lọ́n sànù tọ́ bẹ́ẹ̀ náà ni ó tún bẹ́yìn náà wé ó tún bẹ́yìn náà wé ẹ̀yin tó ṣe é pé kò tẹ̀ báyìí wí ẹ̀fẹ́ ní ìsìn ebe ewúrẹ́ tẹ̀ ń sìn ní ìsìn tani ń dà wọ́n láwùjọ yorùbá tani ń de ewúrẹ́ tani ń dàgùtàn kìí ṣe pé dídà lẹ́ ń dà tí wọ́n fi ń pè yín lélẹ́wúrẹ́ ẹ̀ ń tà ní abẹ́ ẹ̀kọ́ ni ọba yín wí but aláìdálẹ̀ yín náà tẹ́wọ́n tí yorùbá máa ṣe ń tiwọn wọ́n máa ṣe ewúrẹ́ wọ́n máa ṣe àgùtàn àwọn ọ̀fẹ́ máa ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ ní lọ jí nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ àgùntàn ní lọ jí nǹkan jẹ ẹ bá lọ bí tí wọ́n ti ń tajà oúnjẹ ewúrẹ́ lè ti ewúrẹ́ tó fẹ́ jalè o yóò wá rẹ̀ níbi tí ó ti tóbi dáadáa yọ wá kìbọnú rẹ̀ sí rẹ̀ sí wá wadúrú rẹ̀ sí tí ó ti kó pamọ́ yẹ́sẹ̀ ń jẹ́ lẹ́ẹ̀kan náà àwọn ẹranko wọn níbi tí wọ́n máa ń sọ oúnjẹ sí náà yóò kó kó kó kó kó kó ọlọ́sítọ́ rẹ̀ nu ọ̀kánjúà ó lè jẹ́ débi pé yóò pọ̀ tí fi ilẹ̀ ń bẹ̀ gbàtọ́ sí tó náà ni ẹ kàn dà àwọn ewúrẹ́ ńlẹ̀ àwọn àgùntàn ńlẹ̀ àwọn máa jẹ lọ ẹ máa fi àwọn ẹran yìí máa ń tóbi kí ni wọ́n máa tó fún wọn tán fi ń tóbi tó máa ń tó fún wọn jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ti ṣépè fún ibi tí wọ́n lọ jalè náà lẹ́sìn máa jẹ tẹ́ máa pọ́n tìlà bí oko oko kan bẹ̀ wọ́n. lórídìí eléyìí àwọn ara àwọn àìdá táwọn Yorùbá máa ṣe nù o ọwọ́ lọ fẹ́ sin ẹran etí rí tẹ̀ ni wọ́n rè rí fún bẹ́ẹ̀ bá sì fẹ́ mú lọ bí tó ti máa jẹ nínú ilẹ̀ Ọlọ́run tó fẹ́ ẹ mú lọ sí pápá mọ̀nà kẹ̀sì dúró nítòsí rẹ̀ mẹjẹran lọ máa wọlé onílé kọ́ lọ máa ṣe kí yọ́ọ́ máa kẹnu bọ gbọ̀ngbà yọ́ọ́ máa lọ jẹ nǹkan oníǹkan wọ́n máa fìpè ránṣẹ́ sí i tá ń lẹ́run olórí ibú yìí tó bẹ́ẹ̀ náà ni adìẹ gan lásán á rí láwùjọ yorùbá yìí tó yẹ kí wọ́n ń sìn ẹnìkan ọ̀fẹ́ máa ń tàdí ẹ̀jẹ̀ dàgbà yóò tún náà bọ̀ ń lé àkókò mu àgọ́dọ̀ yẹ kí láti gbà tó ti wà lóru máa diẹ ló ti rí kàn yìí ọ alọ ọfà aṣọ kan sàmì sí ń yẹ aṣọ ló fi dà mí kí ló wá jẹ dàgbà wọ́n jalè ní bó nǹkan ní kọ̀ọ̀kan so ibi tí o ti bẹ́ẹ̀ ìwé nù àìdá tẹ̀sí ṣe nù àmọ́ àwọn fúlàní kọ. wọ́n ní as-sa'iqu as-sa'iqu ẹni tí ń ti ń daran sa'iqu òun ń daran qa'idu òun náà ń daran rakibu ẹni tó gbẹ́ran asáyíkù onílẹ̀ńtọ́ daran síwájú òun bọ̀ lẹ́yìn ayẹsọkọ dábẹtẹ sọkọ ọdà àwọn ẹran síwájú òun à ń bọ̀ lẹ́yìn bó làwọn fúlàní máa ń ṣe náà rí sàǹkì ńgbà mi wọ́n da màálù síwájú àwọn ọmọ bọ̀ lẹ́yìn lásìkò yẹn kí náà pè darandaran yẹn sáà ẹ̀kọ́ ẹ̀rí kí ńgbà wọn yá ọ̀rọ̀ yẹn lò ló di dírìvà أين سائق هذه السيارة؟ sayyara mo rò pé ما bàbá tó ń tukọ̀ so ẹ̀wọ̀n kan ya lò nígbà táyé dáyé ọ̀làjú pé mọ́tò náà dé àwọn náà sá lo gbólóhùn kan. al-qa'id òun náà ni. ẹni tó ṣe pé fífà lòun fa ẹran òkèsà àìkù kò fokùn sẹ́ran lọ́rùn òun bẹ lẹ́yìn ni kọ́ìdù òǹdó wájú kò bá fokùn sí lọ́rùn kọ́ máa fà á àwọn míì ẹran ti mójú wọn débi pé sáà ti bọ́ wájú àtẹ̀lé ọ abẹ́yìn náà rírọ ẹ̀rí bẹ́ẹ̀ rán pé gbàgbọ́ pẹ́gbẹ̀rún. tí ẹni tí ń darun bá ti dúró wájú báyìí láì fokùn kankan sí wọn lọ́rùn gbogbo bí tó bá wọ̀ wọn tẹ̀lé ni tó bá dúró gbogbo wọn ò dúró ni ọkàn ò ní make attempt láti sá láì jẹ́ pé wọ́n fún wọn lóògùn jẹ láì kò sì jẹ́ pé wọ́n ṣerú ìtẹ́yìn máa ṣeyun tẹ́ máa kó ilẹ̀ yàrá yín tẹ́ máa dè mẹ́ran lọ́rùn pé kó lè mójú lé ebi bíi àdìká ti bẹ̀rẹ̀ náà àdìkọ́rùn tí sọ wọ́n dọ̀sẹ̀ bọ̀ wọ́n ti lè ní kó kó gbẹ rẹ̀ ìgbẹ́ tó su wọ́n papọ̀ mọ́ èrí wọ́n bá ti jẹ́ pọ̀ báyìí kò ní sáńlé mọ́ ẹgbẹ́ nǹkan bẹ́ẹ̀ ọlọ́run lọ mọ abijá tí máa rí gbogbo sùrùkú lé. àwọn eléyìí wọn ò fún wa ní nǹkan kan jẹ wọn ò ṣe kínní ẹ bá ti tọ́jú ẹran tẹ́ ń tọ́jú rẹ̀ tẹ́ ń ṣe dáadáa sí i gbogbo bí tọ́ bá ti rí i tọ́ bá gbóyin gan yóò dúró dé ìjẹ́ ìjáde lẹ́nu mọ́ṣáláṣí ni láì sájà ní ọmọ retí kẹ jáde ni pé bàbá yẹn máa mú àǹsó lé tọ́ba àwọn bàbá tí ọmọ òwò ọkọ̀ pé kọ́ ọmọ jẹ ọkọ̀ ọmọ ìkú máa ń sànù rẹ o bàbá ta ni náà ti ṣe bàbá ẹran sòtún máa ti mójú rẹ ó rí i pé ọmọ tẹ̀lé ọ náà tẹ́lẹ̀ báyìí wa eléyìí ni wọ́n ń pè ní kíni alqaidu ẹni tó ṣe kó ń bẹ wájú ẹran tẹ̀lé arraqibu onáìlẹ́ni tó gun ọ̀kan nínú àwọn ẹran ogun ẹran tẹ̀yìn ń dà tẹ̀ wà lẹ́yìn rẹ̀ ẹ̀rí kan ní darandaran ọ wà lẹ́yìn ṣáìkù nù. tọ́ìdù òun náà lẹni tó ṣe pé ọ ń fa ẹran lọ àbọ̀ ń bẹ́ wájú ẹran ń dà tẹ̀lé sẹ́yìn ká àsìkò tí ẹ̀yìn ń bẹ lẹ́yìn tẹ́ran ń bẹ wájú ẹran lè máa jẹ́ okòólókòó. ó lè máa boko olóko jẹ ó lè tẹ nǹkan lati pa ẹyin sì ń bẹ lẹ́yìn ìgbà tẹ̀ á ń fà á lọ wájú tẹ̀yìn bẹ́ wájú tẹ̀ran ń bọ̀ lẹ́yìn àbẹ́yìn lẹ́ ń lọ wájú táwọn ẹran dà tẹ̀lé yín ó súnmọ́ náà kó tún bá nǹkan ní nǹkan jẹ́ ń gbà ni ìgbà gun ẹran ẹran lè ba nǹkan jẹ́ ẹran lè joko olóko ó lè ba nǹkan jẹ́ gbogbo wọn owó ọ̀ràn tẹ́ran bá dá wọ́n garanti ẹ̀ wọ́n dáhùn fọ́ràn tẹ́ran bá dá nàkàwọn fúlàní nìsín ìjẹ̀bi ni wọ́n máa jà pẹ̀lú yé wa àsìkò tí wọ́n ń dẹran lọ gbogbo tẹ́ran bá ṣe ìwọ ló sí àsìkò tí wọ́n bọ́ wájú tẹ́ran ń dà tẹ̀lé ọ gbogbo tẹ́ran bá ṣe ìwọ ló sí tọ́ba gùn kan nu wọn náà tọ́ba ṣe ń kọ́ ta ló ṣe ìwọ náà ni ìwọ náà wọ́n rí mu gbogbo tí ẹran bá tẹ̀ mọ́lẹ̀ torí pé ẹ lágbára láti má mú wọn gba ibi tí wọ́n ń gbà kọjá àsìkò tó ń dà wọn bọ́ọ̀bá dà wọn gba ibi tó dà wọn gbà tó dà wọn gbà bòmí ibi tó bá dà wọn gbà ní ẹran kẹran méjì lè ṣàìgbọrọ̀ but at the end of the day ẹ rí i pé ìtọ́pọ̀ jù nínú wọn kọ́ àwọn náà ni àwọn ẹran méjì náà padà lọ bá àsìkò tí wọ́n sì ń lọ wájú tó ń tẹ̀lé ọ ibi tó bá gbà wọ́n gbà ẹ̀yìn wọ́n ló gbé wọn gbà àárín oko lóko ó lè gbé wọn gbà àárín oko lóko ṣùgbọ́n ò lè gbé kí wọ́n má jẹ nítorí wọn fẹ́ jẹ torí wọn náà ló gbé wọn gbàbẹ̀ wọn náà lọ́ọ́ dáhùn fún gbogbo nítorí bá bàjẹ́ ó sì lágbára láti lọ kọ̀ fún wọn nígbà tí wọ́n ń jẹ nǹkan oníǹkan ò sí bẹ́ẹ̀ gbogbo oníkálukú nínú yín àtẹni tí ń dẹran lọ àtẹni tí ń bẹ wájú ẹran àtẹni tó gùn ká kálukú ni ọ̀dà dáhùn o yóò ọ̀dà dáhùn fún tẹran bá bàjẹ́ o. وما كان منها من غير فعلهم àmọ́ tó bá jẹ́ pé nǹkan kan bàjẹ́ kì í ṣe pé kìí ṣe pé ẹni tí ń kó ẹran lọ lọ́fà kìí ṣe pé ẹni tó ń gun ẹran lọ́fà tí nǹkan yẹn fi bàjẹ́ táwọn ẹran fi ba nǹkan yẹn jẹ́ aw hiya waqifatun li ghayri shay'in fu'ila biha àbí tí ẹran kà dúró láì jẹ́ pé ẹni tí ó ń daran àbí ẹni tó ń kó ẹran lọ. àbẹ́ni tó gún ẹran òun ló mú ẹran dúró kìí ṣe pé òun ló kò níjànú ẹran kan dúró fúnra rẹ ni ẹran bá ń ba nǹkan jẹ eléyìí o ọlọ́lá ni o eléyìí o wa ẹran ba nǹkan kìí ṣe pé lọ. ọba nǹkan jẹ́ láì jẹ́ pé ìwọ ló ń kó lọ ọba nǹkan jẹ́ láì jẹ́ pé ìwọ ló màmá mú dúró tó fi ń ba nǹkan jẹ́ ẹ̀yin àgbẹ̀ ẹ ṣe sùúrù. tẹ́lẹ̀ ìbá ibi tá a dúró sínú lónìí ibi tá a bá ti bẹ̀rẹ̀ sí ní sí àlàyé ẹranko tó bá jábọ́ tó jábọ́ sínú kànga tó wá kú sí bàbá ń kànga lọ dáràn ni tí ó sanwó ẹranko ìgbà tó ń náà ṣe kànga tí ó pàdé kí ló dé tẹ́ sí kànga yín lẹ̀ àbí bò ló ṣe wá dáràn sóò ló ní kẹran yín lọ kó bẹ̀ eléyìí àti bẹ̀ láti bẹ̀rẹ̀ orídìí eléyìí àbí ọlọ́wọ́n bá wa kó ràn wá lọ́wọ́ pẹ̀lú àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ó sì ràn wá lọ́wọ́. lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́ yé sí wa o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. عليك السلام So, ní kẹ́ bá pa bàbá rẹ̀ ọbíyà rẹ̀ sọmọ yóò sì jogun wọn bẹ́ẹ̀ ni nítorí pé pípa tó ń bá pa wọn àṣìṣe lákàṣe lábẹ́ òfin ọ̀rọ̀ kan bẹ lọ́dọ̀ apá kan nínú àwọn fuqaha kìí ṣe gbogbo wọn o wọn lẹni tó bá bá ṣiṣẹ́ pààyàn kò ní jogún nínú díyà máa yọ jọ nínú ogún owó yòókù ẹnì kò ní sábàbí tí díyà fi jẹ́ sísan ò ní jẹ́ sábàbí kí wọ́n san díyà kó sì tún jẹ nínú díyà àmọ́ owó yòókù tó máa fi lẹ̀ sáyé wàá jẹ ńbẹ tó bá jẹ́ kékeré lọ́pàá yẹn ṣé kékeré tó pààyàn. ṣé pípa náà lásà pa náà ni àbáyé wà láti sọ pé a fẹ́ gbadíyà bẹ́ẹ̀ ni àyè wà láti sọ pé a fẹ́ gbadíyà pàápàá jùlọ kọ̀ pa ẹni tí ọmọ ọmọ pa yẹn kò bá jẹ́ kèfèrí àní pa yóò san díyà ni àmọ́ ẹ̀dín mọ̀ ẹni tó o kì í ṣe o. ìbẹ́ẹ̀ ti mà pété kébèrè yẹn bá jọkan náà àwọn ahlul kitab tó sì jọkùnrin díyà rẹ̀ ńkọ́ ìdajì díyà ọkùnrin ni tó bá sì jẹ́ obìnrin díyà obìnrin wọn ìdajì díyà ọkùnrin wọn ni ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé tó bá jẹ́ pé káfìrí wa pa mùsùlùmí iye díyà mùsùlùmí ní ọ̀sán pàápàá jùlọ ńgbà tó pa lọ́nà àṣìṣe ràkúnmí mélòó ní ọ̀sán ọgọ́rùn-ún ràkúnmí ilé ìjẹ́bù bàbá nígbà tó yọ ọmọ ọmọ bí ma wọn láwọn fọmọ ọmọ àwọn ló kọ bàbá náà sì fẹ́ fọmọ ló kọ bàbá bàbá ní òun fún ló kọ mùsùlùmí gẹ́gẹ́ bó ti jẹ́ pé kọ mùsùlùmí náà ni bàbá ọmọ náà fẹ́ fún ọmọ rẹ̀ tó bàbá bàbá mú Abdulrahman bàbá ọmọ sì mú Yusuf sọ́ọ̀lì máa gbé ní Abdulrahman Yusuf rárá o abdulrahman yusuf báwo tala abdulrahman ta ni yusuf sanke torúkọ bàbá rẹ̀ máa ń jẹ́ abdulkhalik ẹ máa kiri abdulrahman yusuf abdulkhalik ó ti pọ̀ jù nígbà tá a yìí ṣe ara pakistan irú rẹ̀ wà ní pakistan wọ́n lè sọ muhammadu yusuf ta ni muhammadu ta ni yusuf yóò sọ pé náà ṣe eléyìí àbúrò pé bàbá bàbá náà tún fọmọ lóko àbúrò pé bẹ́ẹ̀ bàbá ọmọ kọ́ sọmọ lóko tó bá wù kí bàbá bàbá ó ṣe sùúrù àbí kí bàbá ọmọ ó ṣe sùúrù kó fara mọ́ ètí bàbá bàbá rẹ̀ bá ti sọmọ ó ti tó gbàtí èsì pà ń ṣe díje náà. Aleykum salaam. sọ jíjọmọjọmọ mọ́ bíbàrà jùmọ̀ ni àbí gbígbá ìgbà àwùjọ tí wọ́n wà ebi tọkọlọ ọmọ sí ìgbẹ́ lọ́kùnrin àwọn àbá máa wo jíjọmọjọ rẹ̀ mọ́ bàrà rẹ̀. bí báwo ok tí a fi mọ̀ pọ́ pààyàn ẹ̀ọ̀kan náà ti tó wọ́n lẹ́nu tó bá pààyàn tán pè lọ́mọdé o kí la wò tó a fi máa sọ ṣé àwọn àwòkú ti bàlágà ni àbí ó ti bàlágà àbá wo àwùjọ ti ń gbé sọmọdé wọn máa pẹ̀lú eléyìí láwùjọ àbí èso tó bá ń gbé àwùjọ lábàá wò ẹlòmíì gan yóò ti dàgbà ọmọdé náà wọn máa pè pé sọmọdé kẹ sọmọdé táwùjọ ń wí láàmú sẹ́mi pé ní ọ̀dọ̀ Yorùbá ọmọ ajó o àbí òye wa ọmọ ajó ń lágbájá téèyàn sì ti ń rún gbọn funfun ó tún máa kó ọmọ ajó lágbájá náà ti onídàádún báwọn níjó la bí ah bàbá títí lọ fifty ẹni jò la bí <laughs> òkè ẹsẹ lẹ́yìn la wò ètò àmọ́ wò ní pé sọ ti bàlágà ó kéré jù tó bá ti pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìbá àjọkùnrin ìbá àjọbìnrin kì í ṣe ọmọdé má bàbá apá yẹn wọ́n pọ̀ jẹ́jẹ́ ni ẹ̀hẹ́mẹ́ tí ò bá ti tó bá ń tí ò sì jẹ́ pámi bí bàlágà ti hàn lára rẹ̀ kó tó tọ́dún yìí òun ni wọ́n ń pè lọ́mọdé náà. téèyàn sì ti ṣe rakata alifajir wọ́n ní jẹ́ máa pe as-salatu khayrun minan nawm kéèyàn tó wáá dé mọ́sálásí àti ṣe rakata alifajir kó láti àṣetán máa sálámà bákan inú ká dìde bàbá ti sálámà tán tá a ṣe dékèrè tán a sì múra ká méjì wọn á san gbèsè rẹ̀ àbí ká ṣe sùúrù ìgbà tó òrùn bá tó yọ ní lọ́wọ́lọ́wọ́ báyìí òrùn yọ láwùjọ wa ń bí nígbà bíi aago méje ó kù ìṣẹ́jú mẹ́tàdínlógún mẹ́rìndínlógún tọ̀ àwọn afun ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí i wọ́n fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pín lẹ́yìn bí aago méje àárọ̀ àsìkò dùhà ti wọlé nìsín wọ́n á sí ní ṣe wọ́n á san rakata alifájìrì padà àsìkò ti tó ń gbà yẹn náà sọ. ẹni tó bá ẹni tí fi àṣìṣe nígbà tó ẹ pé ẹni tí ṣùgbọ́n kò ní náà tí ọkọ̀ wa ń bọ̀ tẹ́ pé ọkọ̀ yẹn wọ́n nígbà tá a ti mọ̀ pẹ́ni tí wọ́n bá fàṣìṣe pa wọ́n san díyà wọ́n san wẹ́ẹ̀mí bóò wá ni tó bá gbé ni tí wọ́n fàṣìṣe pa ló ṣe sábàbí tí wọ́n fi fàṣìṣe pa bí ẹni tó lọ́kadà tí ń gùn lálẹ́ tí ò ní náà tọlọkọ kan wá ń bọ̀ lẹ́yìn rẹ̀ tó wọn mọ̀ pé nìkan ń lọ wájú ohun tọrọ dànù sọ̀rọ̀ kí wọ́n bá ṣìṣe pa ṣùgbọ́n kọ́lọ́kọ̀ tó ṣàṣìṣe ẹni tí wọ́n pa lọ́kọ́kọ́ ṣe kí ni lọ́kọ́ ṣàṣìṣe ṣé iye owó ẹ̀mí kan náà ni wọ́n wàá san pẹ̀lú ẹni tó ṣe é pé àwọn ọmọ ike ń bẹ́ẹ̀ bi tí aṣọ egun ẹran tá a jẹ sí. Si egun ẹran bàtà ìbá báyìí lọ́ba sì lò lọ́ba kú ah àmọ́ kéèyàn bẹ́ẹ̀nbẹ́ o egun ẹran àṣẹlẹ̀ pààyàn òun ti kú tiẹ̀ sòsẹ́ àmọ́ kéèlè àṣìṣe ni so àṣìní sọ pé òun lọ́fà tó fi pa torí wọn náà kúkú rí tọ́ ẹlẹ́yìn lábẹ́ òfin ara ṣẹ́ táwọn tráfíkì ó nù níbi tó máa ti lo ṣẹ̀ríà àwọn tráfíkì ọ lọ síbi tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n á situation èèyàn ń gun mọ́ṣíìnì lálẹ́ kọ̀tánná alẹ́ ẹjọ́ wò alẹ́ ẹjọ́ wò nínú oṣù alẹ́ ìjọ́ kìíní oṣù ìjọ́ kejì oṣù ìjọ́ kẹta oṣù sọdún Islam bó ṣe wúlò torí pé àwọn alẹ́ ẹjọ́ yun ojú sánmọ̀ ńkọ́. yóò sókùnkùn birikiti ni yàtọ̀ sí kọjá pé alẹ́ ẹjọ́ kẹwàá alẹ́ ẹjọ́ kọkànlá alẹ́ ẹjọ́ kejìlá ẹ̀kẹtàlá dé bí èkejìdínlógún lọ́wọ́ àpò rí pé èèyàn ń lọ wájú rẹ o sì tanná mọ́tò àbọ̀ tanná mo rò pé yé wa àbínà tiẹ̀ náà kú ni kò kú ah so <laughs> gbogbo bẹ́ẹ̀ o wọ́n wù ẹ́ mọ́ lẹ́sẹ̀ pọ̀. so àwọn traffic yẹn àwọn náà gbọ́dọ̀ kọ́ mọ̀ nípa ṣẹ̀ríà àwọn wàá ṣírò rẹ̀ pé pẹ̀lú sẹ́tà àwọn kọ̀ àwọn wo àṣìṣe tó ṣẹlẹ̀ yìí bàbá mọ́tò nínú àṣìṣe mẹ́wàá òun forí kó mẹ́rin bàbá mọ́ṣíìnì forí kó mẹ́fà sòtí díyà bá jọ́gọ́rùn-ún ràkúnmí àbí òye wa ogójì ràkúnmí lọ́sàn òun lọ́fà tó fi lóòzò sixty sọ̀hán lè sọ pé pẹ̀lú àṣetọ́sẹlẹ̀ yóò bàbá ọlọ́kọ̀ forí kó mẹ́sàn-án ó máṣíìnì gbé kan èyí túmọ̀ sí pé nínú ọgọ́rùn-ún ràkúnmí ńkọ́ ọ̀sán àádọ́rùn àádọ́rùn ràkúnmí torí pé wọ́n lọ fa mẹ́sàn-án òun ló rí mẹ́wàá dànù fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà ok mọ́tò tí wọ́n ń gbé bọ̀ olójú kan ni. gílóòbù kan lọ́tàn lálẹ́ àwọn wa mọ̀ àṣebọ́kadà ni títí o mọ́tò fi lọ dàbò ọ̀ ọ́ dàbò ọ̀ tán tó mọ̀ gàṣẹ mọ́tò ni ikú bá ṣẹlẹ̀ tẹ́ ẹni tí ó gbé àṣìṣe o mọ́tò olójú kan o gbé gbogbo ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ìgbà tí wọ́n náà rọ́ọ̀lù ọ tayọ ibi tójú ti fọ́ lọ sí ibi tójú ò ti fọ́ ìwọ náà tó bá tayọ rẹ̀ ìwọ náà ó gbà ṣiṣẹ́ ń bẹ so gbogbo sẹtàn tráfíkì máa ń ṣe ní láwùjọ tó máa ti lo ṣẹríà náà. wá fẹ́ bèrè tó yẹ pé ẹrú nìsín mùsùlùmí ni ó wá pa ẹni tó jẹ ọmọlájú tó jẹ kékeré tán ìbéèrè ti parí ni a o wọ́n ní ẹrú yìí ó jẹ́ mùsùlùmí ó wá pa kèfèrí tó ń jọ ọmọlúàbí gbò láti àsè mùsùlùmí ni ẹrú sì ni. ó wá pa káfìrí tó ń jẹ ọmọlúàbí sáà pa ẹrú yìí fún kèfèrí rárá o wọ́n lè pa kèfèrí wọ́n lè pa mùsùlùmí fún kèfèrí o àbí òye wa kódà kí mùsùlùmí náà má jẹ ọmọlúàbí tábàwò ti pọ́ jẹ́rú a lè yí a pa nítorí pọ́ pa ọmọlúàbí àmọ́ tá a bá rántí mùsùlùmí a lè pa nítorí pé ẹni pa ń kọ́ káfìrì torí ẹ̀ lọ́ba fi rọ́nà lọ. sòkínà àṣẹ olówó rẹ̀ yóò sanwó ẹ̀mí káfìrì yẹn ilé ìjẹ́bù sí jẹ́ subhanaka la ilaha illa ant الله أكبر